وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم فشر الأمور محدثاتها فكل محدثة بدعة فكل بدعة دلالة فكل دلالة في النار أدعوكم الله وبركاته أترى إكاتي فون أنبوى محمد sallallahu alayhi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kó máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀ ẹ̀yẹn rúsìn ọlọ́wọ́n ọba ohun tí àmọ́ mẹ́nubà lé níbi ìfínilá ìtààlá yóò dá lórí àwọn ìpínlẹ̀ tí a ti mọ̀ mú ẹ̀sìn àbí ká gbéra wa pé ní ibo gan láti mọ̀ mú ẹ̀sìn wa èyí tí í ṣe ẹ̀sìn ìsìláàmù ti yà wá ń bẹ̀ yìí kọ́lọ̀n kó mú ẹnìkọ̀ọ̀kan wa dúró lórí ẹ̀ torí pé ní tí èèyàn bá ń ṣẹ̀sìn tí ò bá mọ ibi tí ó ti mú ẹ̀sìn yóò ṣe ẹ̀sìn yóò sì rò pé òun ṣe ẹ̀sìn ọlọ́run bọba àlékè ọlá òun ló ní ẹ̀sìn yìí tí ó fi rán gbogbo àwọn ànábì ọlọ́run tó wá sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sì fi ṣe òpin wọn ọlọ́run rán ànábì ní iṣẹ́ ó sì gbé òfin lé lọ́wọ́ ìtọ́lọ́run ti ṣe lófin náà ní ìjẹ́ ẹ̀sìn ó fún ànábì lẹ́tí Islam ó sì ṣàlàyé bóò láti ṣe ó ṣàlàyé ibi táti mọ mú ọ̀rọ̀ ẹ̀sìn wa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi ó ní ṣàlàyé eléyìí fún wa kò fi wálẹ̀ sínú òkùnkùn ànábì ní taraktu fikum amrayn mo gbélẹ̀ fún yín nǹkan méjì kan láǹtẹ̀bí lu mọ́tàmọ̀ sactum bíhìmọ̀ lópin ìgbà tẹ́ ẹ bá ti ń lo méjèèjì ẹ̀ ní sọnù láíláí nǹkan méjì kan mo gbélẹ̀ fún yín lópin ìgbà tẹ́ ẹ bá ti ń lo ẹ̀ mọ̀ mọ̀nà ẹ̀ ní sẹ̀sìn bákan náà ẹ̀ ní kúrò lójú ọ̀nà tí ọlọ́run bá sàánà wá tààlà tó fi rán mi kí ni nǹkan náà anábì ní kitab Allah àkọ́kọ́ tírà ọlọ́run tí ṣe al-Qur'an al-Karim bánábì lóhun fi ilẹ̀ fún wa nù tírà ọlọ́run tí ṣe al-Qur'an al-Karim anábì lópin ìgbà tẹ́ bá gbámú kẹ́ ń lòfin rẹ̀ kẹ́ ń múdájọ́ ẹ̀sìn nínú rẹ̀ nítorí ní í ṣe pẹ̀lú àdìfọ́kànní pẹ̀ ti ṣàlàyé rẹ̀ kí tó ní í ṣe pẹ̀lú kájọ́sìn ni tó ní ṣe pẹ̀lú káràkátà ni ìwà ni ìṣesí ni tẹ́ bá ti mú nínú alukur'ani yìí anábì ní ẹ̀ ní sọnù bákan náà wà sunnati ìkejì tí mo tún fi ilẹ̀ fún yín òun náà ni èmi anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bá ìṣàlàyé rẹ̀ fún wáńjọ́ pé ní sunna náà láàfin gbọ́ alkùránì yé anábì ní méjèèjì yìí tẹ́ bá dìrọ̀ mọ́ tẹ́ mú dájọ́ ẹ̀sìn yín nínú rẹ̀ tẹ́ mú òfin bóòlẹ́ ti sáyé bóòlẹ́ ti sẹ̀sìn tẹ́ mú nínú rẹ̀ anábì ní ẹ̀ ní sọnù láíláí eléyìí náà ní fi hàn wá pé ibi tá a ti mọ́rọ́ ẹ̀sìn wa òun náà ní ibi tá a ti mọ́rọ́ ẹ̀sìn wa òun náà ni ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn àfẹ́sìn tó máa ń ṣàlàyé nínú ṣẹ̀ríà nínú mọ usulul fiqi fún wa ṣàlàyé àwọn eléyìí wọnú fún wa yẹ pé ní àwọn nǹkan míì tó tún jẹ jáde lábẹ́ eléyìí yẹ pé méjì ibi tá ti mọ mú ọ̀rọ̀ ẹ̀sìn rèé yẹn lọ́nà bá sánà wá tààlà báwa láṣẹ pé ittabi'u ma unzila ilaykum ìtí wọ́n sọ̀kalẹ̀ fún yín òun ni kẹ́ tẹ̀lé o òun ni kẹ́ gbá mú wala tattabi'u min nǹkan míì tẹ́ tún lò tẹ́ tún tẹ̀lé tẹ́ gbá tó yàtọ̀ sí al-Qur'an tó yàtọ̀ sí ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam èrí pọ̀ nínú alkur'an tọ́lọ̀ ń sẹ̀lé ìfún wa pàpẹ́ ní òfin ọlọ́run ìlànà ọlọ́run ní kẹgbámú tírà ọlọ́run ti ṣe alkur'an ní kẹ ti máa mú ọ̀rọ̀ ẹ̀sìn yín ọlọ́run bọ́ba ní kẹ ọlọ́run sọ fún wa nínú suratul nisa ọlọ́run ní yá ayu alladhina amanu ẹ̀yin tẹ gbọ́lọ́run wa gbọ́ àbí ìlọ́ha ẹ tẹ̀lé ọlọ́run fàáfí rasul bákan náà ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tí ṣe ànábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa ulil amri minkum ẹ tẹ̀lé àwọn aláṣẹ yín nígbà tó bá pa yín láṣẹ tí ò tako òfin ọlọ́run ọlọ́ni láàrin yín tí ẹ̀yà pẹ́ẹ́nú farudúhu ila Allah ìtí ó bá yíyanjú ẹ̀ náà lọ̀rọ̀ ọlọ́run ibi tẹ́ ti mófin tẹ́ ti rí yanjú yín tí ń bí ìyapa ẹnu òun náà ní kẹ́ẹ́dá padà sí ibi tá a ti mú orí òfin nu bákan náà wà ilà padà sí ìlànà tí ṣe ọlọ́ni fẹ́ẹ́lì eléyìí kẹ padà sípìnlẹ̀ ibi bá fi mẹ́sìn tí nǹkan bá dàrú kẹ padà sí alukur'an kẹ padà ní sunna anabiwa muhammad ọlọ́ní yìí lólóore fún yín fa ahsanu ta'wila bákan náà eléyìí náà ni ó sì ní àtibọ̀tán dáadáa fún yín ìyẹn ni pé ní ibi táwọn máa padà sí gbogbo àlámọ̀rí tó bá ṣẹlẹ̀ sí wa òní ẹni tíra ọlọ́run bákan náà àá padà sí ìlànà ànábẹ́wà muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ni ó mọ túmọ̀ sí pé olùgbàgbọ́ òótọ́ léèyàn ọlọ́run wa sọ́nà wa tọ́lá fi sọ pé in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ́ pé lóòótọ́ lẹ́gbọ́ náà bá gbọ́ wá jẹ́ lóòótọ́ lẹ́gbà mẹ́bàá Muhammad gbọ́ tó wá jẹ́ lóòótọ́ lẹ́gbọ́jọ́ ọ̀bẹ̀yìn gbọ́ ẹ máa padà sófin ọlọ́run ọba sínú tíra ọlọ́run kí lọ́lọ́run wí bákan náà kí lànà bí sọ òfin ọlọ́run náà ni ń jẹ́ ìsìláàmù yìí tó wà ní alukur'an bákan náà tánà lọ́wọ́ muhammad sallam tó ṣàlàyé ẹ̀. bàbá wa ń padà sí méjèèjì yìí pé kí lọ́lọ́run wí kí lànà bí sọ àwa wo fáàmù àwọn ẹni ìṣíwájú wa àwọn sọ̀hábà anábíwa muhammad sallallahu alayhi wa sallam àwọn tán bá nábì láyé àwọn tán bá nábì lògbà àwa wò pé

àwọn náà làwọn sọ̀hábà yẹ pé tá bá rí tọ́lọ̀ ń wínú alukur'an tá rí tánàbí sọ àwọ̀ àwọ̀ bó làwọn sọ̀hábà ti gbọ́ yé sí lápẹjúwe ọlọ́ba sọ́nà wa tààlà ó ní yá ayé alladhina amanu ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ sallu alayhi ẹ̀sà sàlátù fánàbí ń ṣe ẹmọ ń kóra wọn jọ tí gbogbo wọn wá sọ funfun ní ẹni òun kóra wọn jọ àyípàdé ń bì kẹ́ńkálukú ń ṣe tiẹ̀ ní àyípàgbọ́yé wọn làwa náà fi tẹ̀sí torí pọ̀ nǹkan dáa jù sánẹ́bí ní ká kọ́ṣe nu ànẹ́bí náà generation tó dáa jù tẹ́wò kọ́ṣe náà sọ̀hábà túmọ̀ lẹ́bí náà yẹlú náà hàn bákan náà làwọn tó tó tẹ̀ láwọn èyí hàn ìyẹn pé gbàtàn sọ̀hábà lọ àwọn tí àwọn generation tó tún dánú tàbárí nǹkan nínú alukur'an nísìn tàbí nǹkan nínú súnà nígbà Muhammad gẹ́gẹ́ bí ìpìnlẹ̀ ìsìn wa àwọn owó làwọn ẹni ìṣíwájú wa mọ́ ṣe ṣe àní fi àgbọ́yé tí wá àní fi gbọ́yé torí pé èyàn lè mú nǹkan nínú alukur'an kó ti lò lágbọ́yé tiẹ̀ kó tó takò tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fẹ́ fẹ́lẹ́ nípìnlẹ̀ ẹ̀sìn tá a ti máa mú ẹ̀sìn wa àmọ́ ẹ̀sìn alukur'an àmọ́ ẹ̀sìn nù. No Sunna anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ìpínlẹ̀ míì tó yẹ pé ní àwọn àfa ṣàlàyé náà àfa ẹ̀sìn ó wà lábẹ́ wọn mú ẹ̀sìn nínú alukur'an tọ́ba mú ẹ̀sìn wa nínú súnà anábì àwòbó eni wa síṣà àwọn sọ̀hábà tánàbí ní ká kọ́ṣe wọn ká lo àgbọ́yé wọn àáwò ni ẹ̀yẹn àìgbọ́ àrin iye ó jẹ́ kí ẹ̀sìn dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àbógunlọ́gọ̀ àwọn èèyàn lọ́wọ́ lásìkò tá a ti ń jẹ́sìn lọ́dọ̀ tiẹ̀ òun náà ni tó bá ti gbé sí làákàyè tí làákàyè bá ti mú náà lẹ̀sìn tó bá rí tí ọlọ́run ọba àlékè ọlá tó sọ tó rí sọ tó lé ní nǹkan yóò bá làákàyè mu kò ní í ṣe ó wá lè gbé tí ó ti mọ̀ ṣe ẹ̀sì fìré kèèrè tí làákà ìná fi gbé lẹ̀ alìbùn àbí tọ́ọ̀lì radiyallahu ta'ala anhu ó ní láwùká ẹ̀lẹ̀ dínú bí làákìl àwòbẹ̀rẹ̀ àyíká ìpé làákà ìlàtàn sọ fún wa pé sọ́ọ̀sì ní ká fọwọ́ pa òkè lóye ìsàlẹ̀ lóye ká fọ́ pa kìí sókè tí làákàyè ó múnu torí pé ìsàlẹ̀ làá fi ń tẹ̀lẹ̀ òun lẹ̀gbẹ́ ó yí ó ní wàhálà kọ́ dìrọ̀ àìsù Rasulullahi sallallahu alayhi wa sallam yamsahu ala ala kùfẹ́yì àwùjọ ìrà òkùfẹ́yì ó lè mi fojú gán ní ànábì báyìí nígbà tó ṣàlùwà tó fọwọ́ pa tọ́sí òkè ló fọwọ́ pa kìí ṣe ìsàlẹ̀ ìyẹn ni pé

sáré rí fún nínú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn abìrà pẹ́tẹ́ làákàyè náà tá à nídìí ẹni ara nídìí làákàyè ṣùgbọ́n làákàyè kèé ṣe masdaru mustaqil kèé ṣe tọ́ọ̀kì tó dá dúró tá a lè mẹ́rin nínú rẹ̀ fúnra rẹ̀ làákàyè àmọ́ fi ń gbọ́ ẹ̀sìn yé ni kèé ṣe pòun gẹ́gẹ́ lẹ̀sìn ìyẹn ló fà á tí ẹ̀sìn bá gbé nǹkan kalẹ̀ tó bá tako làákàyè wa tí ẹ bá jọ ọmọlúwàbí yẹn tó gbẹ́sìn yé dáadáa yóò jù lákàyè rẹ̀ sẹ́gbẹ́ kan ìtẹ́sìtàn yẹn ni ó mú àìmọye nǹkan tí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ fún wa tó fi rìn lẹ́bẹ́ tọ́mọ yẹn lè mọ̀ kó takó lákàyè látọ̀júwe ànábì nínú tí ń bẹ òníyà sàárè àmàlẹ́kọ̀ wà bá ní bẹ̀ wọ́n béèrè béèrè ń bẹ̀ lákàyè mọ̀ òkè ń bo ni wọ́n gbà wọlé ẹ̀rí ṣùgbọ́n tí wọ́n bá pa ànábì lọ sílẹ̀ pẹ̀lú wáyìí ló fi sọ yóò jù làákàyè rẹ̀ sẹ́gbẹ́ kan nípa mú òun náà ni yóò tẹ̀lé làákàyè kìí dádúró fún ara rẹ̀ òun kọ́ nípìnlẹ̀ ẹ̀sìn bákan náà ẹlòmíín tiẹ̀ ibi títí mú làákàyè àbí títí mú ẹ̀sìn tiẹ̀ ó ní tẹ̀kílídìl àbá kátẹ̀ láwọn bàbá wa tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ bá bá ti bá tán ń ṣe náà ni ó mọ̀ jẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run bá nínú alukur'an ọlọ́niwá ìdàkílà láhùn tó bá sọ fún wọn pé ní tẹ́bì ọmọ àǹsálọ́lá ẹ tẹ̀lé ntọ́lọ́ ń sọ kalẹ̀ ntọ́lọ́ ń sọ nínú alukur'an ni ibà nẹ́bí sọ ọ̀rọ̀ rẹ̀ ni kọ́ọ̀lù bá nà tẹ́bì ọmọ àlfẹ́yìn àléyìí òun ni àwọn kèfèrí ṣùgbọ́n irú ìlànà yìí náà wọnú àwa mùsùlùmí lẹ́nu tẹ́bá sọ fẹ́ lọ́nà fẹ́ rí rẹ̀ yóò ní ìtàn bàbá ajọ́ ń ṣe náà láàfà máa ṣe lọ nínú àyà mi ọlọ́ni tẹ́bá ní kẹ́tẹ̀lé ń tọ́lọ́ ń sọ kalẹ̀ wọ́n sọ pé inna wajadna aba'ana ala ummatin àwa mọ̀ bàbá wa lórí ìlànà kan ní wa inna ala atharihim muqtadun orí pa wọn náà sì láàmà tẹ̀lé àníyàkúrò ń bẹ́ẹ̀ ìtẹ́lómi fi ń tẹ̀sínú torí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó ní àkọọ́lẹ̀ ni kìí fẹ́sìn ìdílé kan bákan náà kìí fẹ́sìn bàbá ẹnìkan ẹ̀sìn tó ju gbogbo wa lọ ni tí bá báwọn èèyàn láwùjọ tó ń ṣe nǹkan bọ̀ kọ́ tó lè kọ́sẹ̀ tẹ o bàbá rẹ̀ rí mú wá àánú tẹ̀lé tó bá pẹ́ ọ̀tẹ̀ náà bàbá ló bẹ́ẹ̀ ni torí pé ààrẹ rí fún tán ṣe kò wá nílé pàwọn náà tẹ̀lé mọ́ ẹ̀rí ni a tẹ̀lé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́ ni ò ní béèrè ẹ̀rí tó dáa kò dáa yóò mọ̀ ṣe lọ́nà ni àìsẹ̀sìn báyìí ìtí ń jẹ́ ẹ̀sìn ó ní evidence pé iṣẹ́ ń ṣe yìí níbo nìpínlẹ̀ wà bàbá rẹ́rí fún àgbà bàbá rẹ́rí ànígbà ṣùgbọ́n lómi ìtò òdò olé lórí ni pé etí mo sá ti bá fáwọn èèyàn ń ṣe iná làá mọ̀ ṣe ẹlòmí ìlú ní fi ń sẹ̀sìn wọ́n ní ìṣe ìlú nìdàlú ìyẹn kò lọ́nú ẹ̀sìn torí pé tíṣe ìlú bá pa kẹ̀sí ńkọ́ tídàlú bá pa kẹ̀sí ńkọ́ tí a torí pa wà ń lù ìyẹn náà wa ká tẹ̀ fúnra wa na fi ń kíra wa eléyìí ẹ̀rí ti wá ní ẹ̀sìn jantere rẹ̀ kó ta kẹ̀sìn sáwọn nítorí pé wa a wá ju ẹ̀sìn sẹ́gbẹ́ kan ẹ̀sìn ju ìlú lọ ó ju gbogbo wa ọ̀nà yìí làwọn ẹlòmíà máa gbà láti máa fi mú ẹ̀sìn wọn eléyìí náà tí ìtí ò bá mu ni kákèéfì gbogbo ohun tábà ṣe nínú ẹ̀sìn kádà padà sí pé kí ni ọlọ́run wí kí ni ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ló sọ bákan tá a bá rí tọ́lọ́run wí tán sáré tánàbí sọ àáwò àgbọ́yé àwọn ẹni ìṣíwájú wa bí ṣe hàn sọ̀hábà àwọn tàbíìn àáwò àgbọ́yé wọn ní orí ẹ̀ èèyàn rúṣin ọlọ́run nínú ọ̀nà tí àwọn ẹlòmíì wọn a tún máa fi mú ẹ̀sìn òun náà ni zauk pé ó bá tẹ̀sì tèmi mú mo kàn wó pé ká ṣe báyìí yóò da yóò tún kù kẹ́sìn ẹ̀sìn ti rẹ́wà ẹ fojú wò pé mo fẹ́ ká ṣe báyìí torí pé tí wọ́n fẹ́ fi kún ọ̀n jẹ́ kó yẹra pé ní nǹkan yìí ó yẹ kó wà ń bẹ̀ sáná bí òfin ti nítọ́lọ́ ti sọ fún wa ni pé ní al-yawma akmaltu lakum dinakum lónìí yìí o mo ti parí ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati bákan náà mo ti parí ìdẹ̀ra mi léyìn lórí wa raditu lakum al-islam dinan ọlọ́run ni mo yọ́nú sí islam kó máa jẹ́ ẹ̀sìn fún yín ọlọ́run ló ti parí ìdẹ̀ra lé wa lórí òun ti parí ẹ̀sìn aya yìí ni alimamu malik imamu dari lihijira rahimahullahu ta'ala náwó yé wọ́n ní ẹnikẹ́ni tó bá gbé nǹkan kankanlẹ̀ fàrọ̀ áà asanan tí wọ́n ń rí kó dá lẹ́yìn ìgbà tí ìsìláàmù ti pé wọ́n ní fàkọ̀dì fa'amá anna nabiya sọ̀rọ̀ sọ́lám khana rifala ayíkọ́ntẹ́ ni ẹ̀wọ̀n ni pé ànábì ò gbíṣẹ́ pé lòun wá fi pé ọlọ́dì ní òun ti parí ò ẹnìkan ò ní délé ní kó pe lẹ́sìn fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn akànwó pé èmi kàn rí kó da pàápàá jùlọ àwọn ẹlòmíì fẹ́ da sọ ìmọ̀bóra tún èyí sọ ní mímọ̀ tó yẹ kó nífẹ̀ẹ́ ẹnu ni wọ́n a ní èmi kàn rò pé nǹkan bá ìdá ọyẹ ká máa ṣe téèsì ẹ̀ tó bá téèsì tiẹ̀ mú náà ni ó pè lẹ́sìn tó bá láwọn èèyàn láwùjọ àbọ̀ ọmọ lẹ́yìn tí ó sọ fún ọ pé nǹkan yìí ó yẹ ká máa ṣe eléyìí náà inú tó ń pín àwa mùsùlùmí yẹlẹyẹlẹ lẹ́ni ni pé kálukọ́ ń ṣe bó ṣe rí tá a padà sípínlẹ̀ mọ́ ẹ̀sìn kìí ṣe bí yẹn ṣe fẹ́ kìí ṣe bó ṣe wu èmi bó ṣe wu ọlọ́ọ̀bọ̀ ọba àlekè ọlá tó lẹ́sìn ìlà máa ń ṣe nínú ẹ̀sìn. ìkẹ́kẹ́ lè wẹ́ nínú ìjọ sí ń sìn tí ò bá sákọọ́lẹ̀ fún o gbọ́dọ̀ ṣe é torí tó bá ṣe àdádálẹ̀ ní ọmọ jẹ́ dípò kéèyàn mo rí èèyàn kan ó ń gbàwẹ̀ fún nǹkan bí oṣù mẹ́ márùn-ún ìgbà tí ẹkùn sọ̀rọ̀ náà ni ó ló ń látijọ́ ti ń gbàbọ̀ láti oṣù márùn-ún ti ń gbàwẹ̀ bọ̀ àkínlódé ń bo lọ kiri ó ló ń kẹ́wọ́ pé kéèyàn mọ súnmọ́ lọ náà ni ọlọ́dẹ̀ àwẹ̀ àníyàn tó fi ó fi oṣù márùn-ún jẹ́mọ̀ tọ́gbọ̀ ọ̀pọ̀ yẹn bá gbélé ọ̀nà dáa ló ṣe ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́ndẹ̀ ní kẹ́ni náà gbọ́rọ̀ yé látòní lọ mọ́gbà kódà tó bá lè játòní tó gbà yí gan torí pé kò sí irú àwẹ̀ yẹn nínú Islam ó wù ó kí òkú dábẹ́ ìyẹn sẹ̀sìn báwọn àkọọ́lẹ̀ lẹ̀sìn képe tẹ́sì tèmi èmi ni kó bá mu ká mọ ṣe báyìí ká ṣe sáyìn àfọlátù tiwa báyìí ẹ̀rí tó yàtọ̀ sí tọ́lọ́ fi rán ànábà Muhammad ká ládùú àkẹ́ká tó gbélé báyìí ká mọ kírun ká ṣe báyìí ká ìmúra tiwa tó dá yàtọ̀ báyìí tó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe gbé lẹ̀ eléyè tẹ̀sìn torí pé tó bá fi kálukú lẹ̀ kó máa mú ẹ̀sìn bí tẹ̀sì tẹ̀sẹ̀ fẹ́ ní kálukú máa ṣe bó ṣe wù ní ibi tí wọ́n ló dáhùn lèmi ò ní kò dá bí oúnjẹ níwádìí kèwọ́n ní gàrí lóhùn wọn mú èmi lẹ́bà lè fẹ́ jẹ́ ẹni kẹta ní fùfú ní ẹnkálukú kan yẹlẹyẹlẹ ni ṣùgbọ́n tọ́lọ̀ ń fẹ́ ni gbogbo agbọ́dọ̀ ṣe kìí ṣe bẹ́ẹ̀ mi ṣe rí bó ṣe wù mí eléyìí nínú tí ò bá mu ni ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú àwọn ìlànà tẹ́lómi ti mú ẹ̀sìn lẹ́ni èyí ti pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n wà nílànà tọ̀rí kọ̀ ó pọ̀ nílànà wọn gan a gbé àwọn oríṣiríṣi ìlànà kalẹ̀ nínú rẹ̀ ní alkashu alkashu kashu ni pé sí gàgá èèyàn ẹ̀rẹ́ lómi lẹ́ni tó lólórí tọ̀rí kọ̀ lóhun pé ọlọ́run kàn sí gàgà báyìí fóun òun sì rí nǹkan báyìí tí ó ti sọ fáwọn pé ó ti dẹ̀sìn náà àyàn ó ti mọ tẹ̀lé pé òun rí kan àbí nǹkan kan ó sọ báyìí pé kóun máa ṣe lẹ́sìn báyìí káwọn yẹn náà ma máa ṣe eléyìí kìí ṣe lànà tá a oríṣiríṣi ọ̀nà ní fi ń tọ́yàn tẹ́yàn bá ti rìn lánàá ẹ̀ kò sí tí ò lè gbé wá fún yàn lórúkọ ẹ̀sìn bákan náà ó ní alìlímù ladùn pé ìmọ̀ kọ̀kọ̀ àmì àpẹ ní alìhàkíkọ̀ pé tẹ́rí gbogbo ìtẹ́yìn ṣe tẹ́ ń ṣe tẹ́ ń rí un ṣẹ̀rí àánú àkíkọ̀ ìmọ̀ kọ̀kọ̀ lọ́lọ́run fi máa wá tẹ́lọ́mí bá tó wá fẹ́ fi rinlẹ̀ yóò ní kódà irú rẹ̀ náà lọ́lọ́run fún ànábì wa Khidir torí pé tí àwọn àfáà sọ pé Khidir pé tó rìn lẹ̀ jù sábà ní káwọ́ ebi ọlọ́run ni pé ìmọ̀ kọ̀kọ̀ náà làwa ní gbogbo tẹ́yìn ṣe bẹ́ẹ̀ ṣe ń kírun gbangba ni a kírun mọ́ ní tiwa a kírun tiwa ń kọ̀kọ̀ tẹ́ẹ̀tì ní mọ̀ wa ń kọ̀kọ̀ tẹ́ẹ̀ ní mọ̀ kódà a lè ṣe nǹkan tí ó takò ti yín pépè làákàyè ò ní gbé tó yẹ pé ní lọ́sàn o ó lè taná sí àtùpà tí ó lọ ó lè wọ aṣọ oríṣi mẹ́fà tí ó yàtọ̀ síra wọn ó lè dé fìlà àbúrò tó tún dé tún fi lé àyàn ó ti di ẹni ọlọ́run tẹ́bá mo lọ torí pé ṣẹ̀rí ń tẹ̀lé àkíkọ̀ sí kíni ìlànà tiwa àkíkọ̀ wo lẹ mọ̀ wa Muhammad sallallahu alayhi wa níjẹ́ olóṣe tó takò lákàrẹ fáwọn láàrin àwọn èèyàn pẹ̀lẹ́ yìí kìí ṣe lànà àìmọye àwọn èèyàn lẹ́nìí tó yẹ pé ní ìtàwọn dúró lé lórí rẹ̀ ó ṣe nǹkan tó takò ó sì tún máa rí wọn níbi ẹbẹ pé àwọn ẹni ọlọ́nu àwọn náà ti mọ̀ gbà pé ẹni ògbé káìsẹ́ tó lọ́n fi rán níbi tí wo ògbé bó láti rẹ́ eléyìí ṣe lànà ẹni tó bá ṣe ọ̀nà ẹni náà bá tó gbà lọ́wọ́ rẹ̀ ká ìlànà ti ẹnu àwọn àkẹgbọ́yé kódà wọ́n lè débì kankan mọ́ mọ́ ti wọn ẹlòmínà ní irun tẹ́ ń èyí tó rẹ̀ sẹ́yìn nù forí la lásán ni èyí tó jẹ́ pàápàá àrùn gan làwọn làwọn ń ṣe ó sì lè mọ́ kírun mọ́ jẹ́wọ́n tó yẹ ká gbá yín lọ́wọ́ yẹn anábà Muhammad sọ̀rọ̀ tọ́lọ̀ ń fún ìtọ́lọ̀ ń pa látẹ̀ náà ni pé ní wàá bùdọ̀ rọ́bàkì hátà yà tí a kàlẹ̀ yẹ̀kín ọmọ sínú ọba ni ó ọmọ kírun ní títí tí àlìyẹ̀kín ó fi wá bẹ́ àwọn àfáà ní kí ní jẹ́ àlìyẹ̀kín tọ́lọ ń gbà lérò ń bì àlìyẹ̀kín tí gbogbo aná má mọ̀ dájú rẹ̀ òun náà ní kú ànábì kírun tẹ ni ànábì olóhùn ní àti ikọ̀ kan lọ́wọ́ kó wá fọn fàábà rẹ̀ kán máa kírun kán máa gbà rẹ̀ kó mọ̀ wá gbà mọ́ eléyìí tó iná wà láwùjọ wa lẹ́ni tẹ́ pé ní ìlànà táwọn ẹlòmí ń lò ní tẹ́ bá ṣe kọ́bá kí ló tẹ́ ṣe lè tó takò lákàyè ẹlẹ́ ní kò lè yé ẹ̀yìn torí pé ibi tá a ti mú mọ́ ti wá ó yàtọ̀ sí ti yín ẹ̀rí nínú rẹ̀ táwọn èèyàn ti mú ọ̀rọ̀ ẹ̀sìn wọn tí èsì ṣe lànà tá ti mẹ́sìn ó ní àrúyà wàlìmọ̀nàmọ́t ṣe mo lálàá mo rí lójú oorun ẹni mọ́ ṣe báyìí eléyìí ṣẹ̀sìn kìí sí sí lànà anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé ní bábá ti tún òfin wà dé wá bá wa lójú oorun kìí sí lànà anábí oríṣiríṣi kan làyẹn wá mọ láwọn rí ẹlòmílẹ̀ lóhun rí wòlíì kan oníkó ọmọ ẹ̀ṣẹ̀ báyìí ẹlòmílẹ̀ lóhun ránẹ́bíwá Muhammad kódẹ̀ tọ́látùl fàtì táwọn èèyàn ń kà lẹ́ni tó sọ di bàbàrà tẹ́lómi bìlífù nù rẹ̀ ju kùránì lọ ẹ̀rẹ́ ni tó mú wá ní gbangba ní ànábì wa sọ fún un ǹjẹ́ alẹ́ ránẹ́bí gbangba lẹ́yìn ìgbà tó ti kú tán káìpá ànábì gbangba ni àwọn tó yẹ kó rí làwọn tó súnmọ́ ju bí Abubakar Siddiq bí Umar bin Khattab àtàwọn sàhábà yòókù ẹ súnmọ́ ànábì ọ̀rẹ́ ànábì ni àwọn tó gbà fún ànábì wọ́n tó jáde ànábì tó tí bẹ́ẹ̀ ààrẹ ni tó lòun rà nẹ́bì ní gbangba nígbà tó kú tó wá yọ sí mi níjọ́ kan ẹ̀rí ààrẹ ni tó gbé lànà kalẹ̀ ní ìsìláàmù yìí ó lànà yọwọ́ tó ń lọ Mẹdínà ó ti yọwọ́ sínú sàárè ó sì gbọ́wọ́ wọ́n bá ti gbọ́wọ́ ọmọ lọ sọ báyìí fáwọn èèyàn subhanallah àwọn tó sin ànẹ́bì sínú sàárè àwọn sàábà tí kálukú wọn fi kú kò sẹ́ńtà tó bá tọ́rù nǹkan báyìí fáwọn èèyàn ah ẹni ọlọ́run ni ó tánàbí bà lọ́wọ́ àbí ẹni ọlọ́run tó pàdé ànábì ìlú wo lọ ti pàdé ẹ̀ tó wá fi fún ẹ ní àdúrà kan tó fi fún ẹ ní lánà kan pé kò mọ̀ ṣe irú eléyìí fẹ́sìn tí nǹkan bẹ́ẹ̀ bá yọ sí yẹn ń tọ́tọ́ ṣàìtọ́nù ló yọ sí tó pera rẹ̀ ní nǹkan míì tó eléyìí a ṣe àkíyèsí rẹ̀ àmọ́ ní àwọn rí ànábì ẹlẹ́gbẹ́ tó lọ́pẹ́ ọlọ́ǹgẹ́ lòun rí lójú oorun tí ti ń fóun lófin àwọn abẹ́rẹ̀ pé téyí tó fún ànábì òtí ìpé ni ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ngbàtà àbá ìsìn tán sọ̀rọ̀ pé fánàbí ti ẹ̀gbà ọ̀rọ̀ kan lójú oorun tí è ṣe pé lójú ayé ni ń ta báwo kò sí nínú òfin ẹ̀sìn tọ́lọ́ ń gbé fánàbí kò sí tó wà lójú oorun bẹ́ẹ̀ ń tọ́ pé ojú oorun làmẹ́bí gbà ní àárọ̀ ẹ̀ tán ta kò náà kẹfẹ́ rí pé ẹ̀mọ̀ bóyá láni bóyá kò mọ̀ tí ń ṣe anábì tó lọ ń gbé ẹ̀sìn fún kò gba ṣẹ̀rí àkẹ́kẹ́ lójú oorun ojú ayé náà ní mọ́ ń gbà bó lẹ́nì kó ṣe wá dé nínú tó ń gba òfin lójú oorun tó sì máa di òfin fún àwọn èèyàn yòókù eléyìí tí ò bá mu ní ẹ̀rí ó sì pọ̀ lọ́dọ̀ àwọn onítọ̀ríkọ̀ àtàwọn èèyàn míì náà bẹ́ẹ̀ làwọn aṣírí àwọn tó ti ṣíwájú lọ tí ó máa sọ pé ní

àwọn rọ́lọ́ lójú oorun ẹ̀rí tó dáadẹ́ ní tó ní pé òun rọ́lọ́ ní ojú gbangba wọ́n ti láyé yìí kò sẹ́ni tó lè rí ọlọ́ ní gbangba láyé yìí ọ̀run lè mùsùlùmí ó ti rọ́lọ́ ọlọ́ ni láàtúndì kò sí ojú kan tó lè rí láyé wàhùwà ẹ̀rí ṣùgbọ́n gbogbo sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ ń gbé ẹ̀sìn yìí fún nínú àpẹẹlẹ tọ́lọ ń fún ànábì tí ó fún àwọn ànábì mi ó ní al-mi'raj tánàbì ṣe ànábì lọ sí sánmà ó dé sánmà àkọ́kọ́ ó dé kejì ó dé kẹta ó fi dé keje ó kọjá abẹ ibi tẹ́nì kan ò dé rí ànábì débẹ̀ kèé ṣe lójú aláwo ní gbangba ọlọ́run fi tàpẹ́lẹ́ fún ìbẹ̀rẹ̀ ọlọ́run ti fún nírun ó bí ànábì pé sọ ọ̀rọ̀ lọ́wọ́ bá rẹ̀ anábì ní ànúrọ̀ ánìrọ̀ àìsù ìmọ́lẹ̀ mórí ìrọ́lọ́ anábì tọ́lọ ń gbé fẹ́ránú o ìmọ́lẹ̀ lórí kò rọ́lọ́ jẹmọ́ fóòlọ mẹ́lẹ́yìn anábì kan tó dúó dédé tó wá èmi rọ́lọ́ nítorí tó ṣe kí ni ń sọ báyìí fún mi eléyìí tí ò bá mu wa èèyàn lè sọ wá rọ́lọ́ ọba ọba alẹ́kẹ́ọ́lá kó wá dẹ́sìn eléyìí ò lè di ẹ̀sìn ẹ̀rí bákan náà ẹni tí ó dúró déédéé ní ẹ̀sìn ó lè sọ yìí ṣùgbọ́n àmọ́ ẹ̀rí lọ́dọ̀ àwọn onítọ̀rí kọ̀ ààrẹ tó ń sọ nínú ọ̀rọ̀ ti ẹ̀pẹ́ ní nahnu qawmun àwa ìjọ kan láwa yóò tajawazna al-bahra asọ́dẹ́ odò kan waqafa al-anbiya'u bi sahili odò tó yẹ pé ní àwọn ànábì ọlọ́run àwọn gan dúró létí ẹ̀ báyìí wọn lè sọdá rẹ̀ ni àwa wa sọdá ẹ̀ kí ni ẹ̀mọ̀ tí ń sọ́hún àwa tó jẹ́ àwọn ànábì ọlọ́run lọ torí pàwà lè àlegbọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run direct jẹ́mọ́ ìjẹ́ èèyàn kan wà tó lápọ̀ni lọ́dọ̀ ọlọ́run jẹ́ àwọn ànábì ọlọ́run lọ kò sí àwọn ànábì ọlọ́run wà rọ́lọ́ ẹni jù bóò lẹ́nìkan ṣe wá dé yóò lóhun rọ́lọ́ àwọn ló tún wá gbà á ebi tí yẹn bá sọ yẹ káwọn máa wọrin ní àwọn ló tún wá gbà kò tó wá ní mọ lórí yìí lásán òfin kan tó wá wà ń bẹ̀ ìjọsìn kan tó wà tẹ́ tó ṣe àwọn bá tún Muhammad sáfílẹ̀ ibi tá a ti mọ́ rẹ́ẹ̀sì nú ọdún tí èèyàn bá ti mú ibi tó yẹ kó mú èèyàn ó tẹ̀sìn o kọ́lọ́ mọ́jà á tẹ̀sìn wa الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ̀rú tí ọlọ́run àti à ń bára wá sọ òun ni pé ní ẹ̀sìn wa táwà yìí ẹ̀sìn tó létò tó lófin ni bákan ibi tá ti mọ́rọ̀ ẹ̀sìn wa ọlọ́run bọba alẹ́kẹ́ ó ti gbélẹ̀ fún wa ànábì náà ti fi ṣàlàyé rẹ̀ fún wa àmọ́ mọ́rọ̀ ẹ̀sìn inú tíra ọlọ́run ti ṣe alukur'anil kerim ẹ̀rí tí yẹn bá sọ nǹkan sìn àní sáwò kí lọ́lọ́run sọ lórí ẹ̀ tí yẹn bá sọ nǹkan sìn àní sáwò kí lànàbì sọ àmọ́ mọ́rọ̀ ẹ̀sìn wa nínú ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ wa wá àgbọ́yé rẹ̀ bóò láti gbọ́yé dáadáa kí sáàfi ní sàṣe ètò sáàfi ní sàṣe jù sáàfi ní gbé sínú ìfẹ́nú tiwa àwò bóò làwọn ẹni síwájú wa bẹ̀ látòrí àwọn sọ̀hábà àti àwọn tọ́tò tẹ̀lé wọn bóò ní ẹsẹ̀ ṣe eléyìí ní jẹ́ ẹ̀sìn eléyìí nípìnlẹ̀ fáwọn mẹ́sìn bẹ́ẹ̀ tí wọ́n bá gbé nǹkan wá nínú ẹ̀sìn á béèrè pé níbo lọ́lọ́run ti ní á ṣe níbo làdínẹ́bì ti ní á ṣe ìyẹn lẹ̀sìn òfin ní dàrú mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n bá ti béèrè léyìí àwọn èèyàn ó pe ajá lọ́bọ̀ fún wa kódà wọn ó pe ajá ní ìnàkí fún wa torí pé téèyàn bá ti dúró dédé nú ẹ̀sìn àwọn èèyàn kan tán òun ó sì gba ẹ̀sàn ti dúró ibi tá ti ẹ̀sìn wa lẹ́yìn bá ti wa á ní ká dá padà síbi yìí rí ń bẹ̀ rí ń bẹ̀ pé yẹn kì í ṣe ẹ̀sìn àwọn pé mo kàn wò pé ó dáa náà ní àbí mo kàn pé bá ṣe báyìí yóò kó ẹ̀sọ́ bá ẹ̀sìn ni àbí mo kàn gbé sí làákàyè mi ni àbí ìyí tí máa kọ̀kọ̀ làwa fi ń bá yín sọ̀rọ̀ ànígbà yìí láìlù ha kánà ha ha ìyẹn pé òru àtọ̀sán kò sí ọ̀sán kò sóru nínú tèmi mú wánú ẹ̀sìn ìtumọ̀ pé kò gbogbo ẹ̀ kílẹ̀ ẹni tí bá ti ń retí nìkan kọ̀kọ̀ ló ń fi ń bẹ́ sọ̀rọ̀ kankan fẹ́rùn kọ̀kọ̀ ló wá wà ní àbáwẹ̀ kọ̀kọ̀ àbí kéèyàn máa ní ẹ̀yin lẹ̀ lé gbọ́yé torí pé ìmọ̀ ìrílẹ̀ yín mọ̀ làwa ṣe kíni bá yín sọ̀rọ̀ lo yóò wá ẹ̀rí bí a ń lọ dálù tí wọ́n tẹ̀síbò mí àti pé bàtí ní tí wọ́n ń sọ òun náà ẹni kí wọ́n mú tíra rẹ̀ wá tó sọ torí tí ń jẹ́ bàtí ní jẹ́mọ̀ ju ìfẹ́ ẹnu lọ bàtí ní pé kẹ́míkẹ́ wò pé ìtì gbogbo ń gbọ́ yìí kẹ́míkẹ́ ṣe nǹkan tó takò tẹ́ bá ń bi ní kí wọ́n á lọ pé bàtí ní ni ẹnì kejì náà tún lè dé lọ́la wọ́n náà tún lè ṣe tó takò ẹ̀rí àìmọye àyà alukur'an táwọn ó tù bá nu pé ibi tọ́lọ̀ ti sọ pé sámsù ọlọ́run ní sámsù gbogbo alamẹ́tí ń jẹ́ sámsù fóònù ni ẹlẹ́ lóòrùn kọ́ à màláíkà kan ni àbí ṣéwù kan lọ́lọ́ngbà lérò bẹ́ẹ̀ mo rẹ̀ ń tó ti tu bẹ́ẹ̀ rí tẹ́bánú oorun ní ọ̀nà èyí tó hàn lẹ́yìn wo ti gbangba làwa ń sọ ṣé àti èyí tó pamọ́ làwa ń sọ bẹ́ẹ̀ tó pamọ́ lọ́lọ́run sọ ìyẹn sọ̀nà bákan náà à ń rí lójú oorun à ń rí lójú àlá kó sì máa di ẹ̀sìn ìyẹn ò bá mú ìta sọ pé ọlọ́run lè fi fún èèyàn lé lójú àlá òní pé téèyàn bá jẹ́ ní tó dúró déédéé ní tó wà nú èsì tẹ́lẹ̀ tí èdè tó ta kẹsìn ẹ̀rí ọlọ́run lè tún ní kó rí lójú àlá bí kò ní á kó mọ gbàwé mọ́ndé mọ̀dá á kó mọ yẹn nọ́fílà nọ́fílà kìí padà dálẹ̀ o ìfẹ̀hẹ́ kó múra sírun á ń tẹ́yìn bá rírù nǹkan bẹ́ẹ̀ ọlọ́run tó fi sàánú ẹ̀ pé kó fi ẹ̀ńkọ́rẹ́jì ẹni ṣùgbọ́n báà rí tí ò sá kọ́lẹ̀ fún káníkà ṣe eléyìí kìí ṣe kìí ṣe ẹ̀sìn ẹ̀rí alimami rahmatullah alayhi kẹ́nínú àwọn àfà tọ́jẹ́ nílé tó ti lọ láti ọtọ́ ti pẹ́ wọ́n ihtijajan wọ́n ní inú àwọn tí ẹ̀rí tó mọ́ mú wá tó burú jù tí ò tẹ̀ qawmun kan fi a'mal ila al-manamat kẹtẹ bá bá ti ìtọ́lọ ń sọ nínú ìtánẹ́bí sọ nínú ìlànà ẹni nítọ́ yìí tí wọ́n sọ ni pé ojú oorun látírì wà ákíbalú wà àárọ̀dù ìyẹn pé ìtọ́ọ̀bá ṣe àti ìtọ́ọ̀bá ní ṣe yóò bèèsì lórí ìtẹ́rí lójú oorun yakulun bí kọ́ máa sọ pé rọ̀ àyìnà fùlànà aríyàn kan ní àrọ́jùlá sọ́ọ̀lẹ̀ ha tó jẹ́ ní eré fàkọ́ọ̀lá lánàá kádà wà àmẹ́lù kádà ẹ̀ ṣe báyìí ẹ máa gbàwẹ̀ báyìí ẹ kírun òun báyìí ẹ yan náfìlà báyìí ẹ fi nǹkan báyìí ṣe sàárà táwọn náà ti máa ṣe wọ́n ní irú ẹni tẹ́ ẹ̀rí tó mú wá tó burú nù tó pé kèé tẹ̀rí lọ́dọ̀ ọlọ́run alimọ́ọ̀mù mú tẹ́ ìmìyá àwọn náà sọ pé wà kẹsí irú mi náà ni mùtàfọ̀ wífà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ̀tọ́ ń lò lànà súfí yẹ́bùnì alámanàmátìn wà àfẹ́wákín wà khayalat ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ba ti nú ẹ̀sìn wa bíṣì ẹ̀ lórí pé mo rí lójú oorun àyí pé mo kàn rí tó dáa báyìí pé ilẹ̀ àmù tọ́lọ̀ ń fi èmi ní wà khayalat àmọ́ gbé sọ́pọlọ wà yà àtẹ̀kídù ha kashfan inú àtẹ tọ́lọ̀ ṣe sí gàgá fún mi ní ẹ̀sìn ti gàgá ẹ̀sẹ̀ ṣe gàgá pé mo á tilẹ̀kùn mọ́rí mo wọlé aléwà ọlọ́kẹ̀ sí gàgá nkẹ̀kẹ́ fún mi ni ó ti yàtọ̀ sí tó wà ní kùránì láwa tẹ̀lé ẹ̀sẹ̀ ṣe gàgá tí wọ́n bá ṣe rú bẹ́ẹ̀ bóyá ṣe tọ́nù ló ti nǹkan míì fún tó ká kíyèsí ká mọ tí àábà ṣe nínú ẹ̀sìn ẹ̀rí bàbá ní wàyí àkàyà látún rẹ́rù mùtọ̀bíkọ̀tìn wà àwòhámú rẹ́rù sọ̀díkọ̀ ẹni àwọn nǹkan yìí ìròrí lásán ni àwọn èrò ọkàn ni tí ò dé kíní tí ò bá ìtọ́nà ọba sùpánà wa tààlà tí ò bá ń tó fẹ́ mu jẹ́mọ́ ẹnì kọ̀ọ̀kan wa bàbá fẹ́ sẹ̀sìn tó tọ́ ẹ̀sìn lákọ̀ọ́lẹ̀ ẹ̀rí ẹ̀sìn lákọ̀ọ́lẹ̀ o ìrun láti ni àwẹ̀ lágbà ni bá ṣe kí bá ṣe gbà sọ́dákọ̀ láṣe ni àti àdúrà láṣe ni gbogbo iṣẹ́ tó bá ṣe kálọ̀ owó bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ kálọ̀ owó bá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣàlàyé rẹ̀ tó bá ṣàlàyé rẹ̀ fún akáìtọ́nà àfáà kan láti gbọ́ tó bá rú wa lójú ká béèrè pé ẹ̀dákun ṣe ń tẹ́ sọ yìí lẹ́rìí tọ́lọ́ ń ló sọ sánábì ló sọ kí bá ti ń Muhammad ó ní mọ̀nà amílà amílàn ẹnikẹ́ni tó bá ṣẹ̀sìn lẹ́yìn àléyìn amúrùnà tí ò sí pamíṣàn wa ń bẹ̀ bóun pamíṣàn anábì ó ti wà ń bẹ̀ yìí tọ́lọ́ ń fi ran ìtànàbí gbà lérò tí èdè bọ́lọ̀ ń ṣe fi rán ni toró ń lò ẹnikẹ́ni tó bá ṣẹ̀sìn yìí kéyìí téèyàn bá ṣe lẹ́sìn tí ò bá ìlànà ànábì mú ànábì ní fàáwọ̀ àrọ́ dún wọ́n dà padà sí wọ́n dà lù láyà ọlọ́run wa jẹ́ nǹkan àtẹ́wọ́gbà káwa náà kí a ṣe bọ́lọ̀ ń ṣe fẹ́ ká mú ọ̀rọ̀ ẹ̀sìn wa nínú ọ̀rọ̀ ọlọ́run ká mú nínú ọ̀rọ̀ wa Muhammad tán bá nẹ́bí ló gbà pé bóòlù àdẹ́bí ṣe ṣe ń sojú yín gbogbo nǹkan yìí ló lákọọ́lẹ̀ kìí ṣe bí làákàyè ṣe bó ṣe gbé kalẹ̀ fún àlàámọ̀ ṣe kìí bá ṣe rí táwọn èèyàn ń ṣe tó bá mu àbí ò bá mu kò lè pààyàn kan kàn dé pé ẹ̀kan máa ṣe báyìí níbo lẹ ti rí sáà ní béèrè àbí kọ́ tẹ̀ sọ mi tó ti rí kó tó wáá jẹ́ mi tó yẹ kó owó ọ̀sìn ní pé kódà èmi èmi kò ṣe pé ànábì kan ló gbà fún mi ọlọ́run bọ́ ọmọ alẹ́kẹ́ àti ẹ̀gán làájọ́ ṣe kí ni làájọ́ ń sọ nígbà pé mo tún rí láàlá kódà mo wà wájú rẹ̀ báyìí ní tí ó ṣẹlẹ̀ sánẹ́bí ọlọ́nkan ẹ̀rí pélé yìí èyí sí lànà ànẹ́bí kákíyèsí tá a bá yẹ pé ẹ̀sìn la fẹ́ sí o tí èsì pé nǹkan míì la fẹ́ ṣe àbẹ̀ náà bá subhanahu wa ta'ala kó mú wa dúró lórí òdodo kó yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlùjànnà kó mọ̀ ṣe wá ní ọmọ náà